Good morning, my people. This is Mashallah Gist TV. I am here with another gist. Please, if today is your first time on my channel, can you go straight and press that notification bell so that whenever I post anything, you can get it? And to my old subscriber, I say thank you. Thank you so much. God will bless you. Yes, today we need to touch light with some of the things that we are hearing that um they they are saying online that Queen Naomi is begging the king, crying around. Ẹ̀yin Naomi. I'm not down alone, Jerry. Sherry, o jàre. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ló they don't even know what they are saying. Ṣé màá pé mo sọ fún yín pé kábíyèsí lọ sákùrẹ́ lánàá pé wọ́n lọ bẹ Queen Naomi pé wọ́n lọ bẹ Queen Naomi. So Kábíyèsí ló bẹ Queen Naomi náà lọ bẹ Queen Naomi pẹ̀lú àwọn elder àti àwọn àǹtí wọn, gbogbo wọn náà lọ bẹ Queen Naomi. Ṣé o ti yé yín? A dẹ̀, pé ọmọ wọn náà princess ó pe Queen Naomi, ó bá Queen Naomi sọ̀rọ̀. So gbogbo èyí tí wọ́n ń sọ pé Queen Naomi ń sunkún kiri yẹn irọ́ ni. Ẹ má dàhùn. So, um, ẹ̀yin náà mọ̀ pé bí a ṣe mọ̀ kábíyèsí àti queen naomi wọ́n wà in love deep love àwọn ifá wàìfù yìí àwọn ni wọ́n fa wàhálà fún kábíyèsí mo dẹ̀ ti sọ fún yín pé kábíyèsí ti ń gbé gbèsè lórí nǹkan tó máa ṣe sí ọ̀rọ̀ wọn ṣó ti yé yín èyí tó bá fẹ́ lo agídí nínú wọn wọn á fi sí àyè ṣó ti yín so kò sí nǹkan kan tí um, ó máa ṣẹlẹ̀ ju ire lọ àti ìdùnnú láàrin kábíyèsí àti queen naomi mo tiẹ̀ tún gbọ́ pé ìgbà tí queen naomi grant interview yẹn wọ́n ní ṣe ni mariam ń jó kiri àti ashley nínú ilé náà jubilate náà pọ̀ champagne ìpè à ó ti ó ti parí o ó ti dópin o kí tí ẹ ń ṣe tí mo bá wálé nìna so but um, èmi mọ̀ pé ojú máa ti àwọn ẹlẹ́gàn, ojú máa ta àwọn èèyàn ibí. Ṣé ó ti yé yín? Kábíyèsí ló mọ nǹkan tójú wọn ń rí ní palace pẹ̀lú àwọn Ifá waifu yìí. Kábíyèsí ló mọ nǹkan tójú wọn ń rí ní palace. Ṣé ẹ rí ẹ̀yin èèyàn wa? Ibi tí ìfẹ́ òtítọ́ bá wà, kò sẹ́ni tó lè wo, kò sẹ́ni tó lè tú. Nítorí pé Ọlọ́run gan sọ pé èmi ni ìfẹ́. So ṣé ẹ rí gbogbo ìwà tí àwọn Ifá waifu yìí ń wù? Àwọn mí wà nínú wọn tó jẹ́ pé wọn ò ṣe nǹkan burúkú o, bíi Tèmítọ́pẹ́ àti Tóbi àti Olorì Ronkẹ́. Wọn ò ṣe nǹkan burúkú. Àwọn méjì ta mọ̀ yìí náà ni wàhálà. Ṣé ó ti yé yín? Wọ́n ní ṣe nínú Mariam ń dùn, ló ń sáré kiri palace, ló ń jubilate. Pe o ti ẹ̀ tún pé àwọn family ẹ̀ kan wá bóun jubilate. Ṣé ẹ rí nǹkan tí ò yé yín? Ni pé ìfẹ́ òtítọ́ kò ṣe wó bó pẹ́ bó yá ìfẹ́ máa padà ni. Ṣé ó ti yé yín? Kábíyèsí wọ́n mọ nǹkan tó ń ṣe o. Wọ́n dẹ̀ ń rí nǹkan táà rí kábíyèsí rí. Kábíyèsí mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace yẹn. Wọ́n mọ̀ pé ọ̀tá pọ̀ fún Queen Naomi. Wọ́n mọ̀. Èyí náà ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ẹ wo gbogbo báṣìrí ṣe ń tú. Ẹ wo adúrú àṣírí tó tú. Àṣírí tó tú pọ̀ gan. Kò ṣe àṣírí kékeré ló tú ní palace yẹn. Àṣírí tó tú pọ̀ gan mélòó la fẹ́ sọ lórí social media so we should just be grateful for Queen Naomi àti kábíyèsí wípé wọ́n ti settle they have already settled èyí tẹ̀ ń sọ kiri pé Queen Naomi ló ń sunkún ó ń bẹ kábíyèsí no Queen Naomi ò sunkún kábíyèsí wá Queen Naomi lọ sákùrẹ́ wọ́n lọ bẹ Queen Naomi ni wọ́n bẹ Queen Naomi wọ́n rí ọmọ wọn wọ́n settle pẹ̀lú Queen Naomi Queen Naomi ò sunkún kankan irọ́ ni gbogbo yẹn don't believe people ṣó ti yé yín Queen Naomi ò sunkún kankan àwọn ẹ̀dà náà lọ bá wọn bàbá wọn náà lọ bá wọn gbogbo àwọn fámìlì wọn ló lọ bá Queen Naomi lákùrẹ́ ló lọ bẹ Queen Naomi so kò sí ọ̀rọ̀ ẹkún kankan fún Queen Naomi gbogbo ìtọ́ni Queen Naomi ń sunkún yẹn irọ́ ni gbogbo ẹ̀ don't listen to that so wọ́n níbi wọ́n ní ibi tí inú mariam gan dùde pé ní ọlọ́run ti mú wọn ò ní sọ̀rọ̀ ń pẹ̀ mọ́ social media á sinmi àti ẹ̀ní gbọ́ àti ẹ̀ní gbórúkọ ẹ̀ mọ́ kò sí bá ṣe ní sọ̀rọ̀ ń papọ̀ ẹ̀ Naomi even gan tó kó jẹ́ otherwise pé kò fẹ́ kábíyèsí gan pé ó lọ síbòmí we still going to talk about her but in this situation she's not going nowhere òun àti kábíyèsí lọ́jọ́ máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ fúnra wọn ó máa bí sùn ó máa bí wàlẹ̀ ní agbára ọlọ́run gbogbo ẹ̀yin ọ̀tá ojú máa tì yín gbẹ̀yìn náà ni ojú máa tì yín gbẹ̀yìn ní gbogbo ẹ̀yin ọ̀tá gbogbo ẹ̀yin ọ̀tá tẹ́ ẹ ní pé Queen Naomi àti uh, kábíyèsí wọn ò ní ní fọkànbalẹ̀ gbogbo yín lójú máa tì lẹ́yọ ṣe rí kàyéfì ló jẹ́ fún Mariam gbà torí pé wọ́n ti ṣẹ́tù ọ̀rọ̀ yẹn nǹkan tó plan kò ń ṣe nǹkan kékeré o fún Queen Naomi lórí ọ̀rọ̀ ẹ pé Queen Naomi jáde ó lọ grant interview yẹn <laughs> ó rí lè kó ọ̀rọ̀ sí kábíyèsí lórí ni pé ìwé tó ń kówó fún owó ẹnìkan ló wà áfítà kò lọ́ọ̀vẹ́ kò lọ́ọ̀vẹ́ iṣẹ́ tó lọ́ọ̀vẹ́ tó máa máa lọ kọ̀ǹkan burúkú lórí social media tó máa máa lọ ojú ti tì ẹ́ so ìgbà tí kábíyèsí àti Queen Naomi ṣètò ọ̀rọ̀ yẹn ah orí ó ka lára orí ẹ̀ gbóná ni sórí nǹkan kan ni mo fẹ́ sọ fún ẹ ó lè da ìfẹ́ wò ìfẹ́ òtítọ́ ò lè dá wó ó kàn máa máa sáré sáré sáré ni ọlọ́run má jẹ́ kó sáré kú ṣé ẹ rí nǹkan advice tí mo ní fún ẹ tó bá ń gbọ́ mi ó ní kó jáwọ́ jáwọ́ orí àwọn tó ń sa nǹkan sí kiri orí wọn le bí òkúta ni jáwọ́ kó kó repent ìgbà tí wọ́n sọ pé òun bẹ kábíyèsí olóòtí mọ̀ ní ìsìn ò ní ṣe bí mọ́ ò ní ṣe kà mọ́ ò ti mọ orú èèyàn tí ọkọ ẹ jẹ́ ọkọ ẹ ń ṣèyàn burúkú ṣé bóun ló tún ti bẹ̀rẹ̀ ní ìsìn èmi sọ fún wọn mo ní kán fún ẹ ní ọ̀sẹ̀ méjì mo ló tún máa bẹ̀rẹ̀ wa ẹ wọ́n ní ìwà kì í fi oníwà sílẹ̀ ìfín níwà ó ló tún ti bẹ̀rẹ̀ ìkà ìkà ó tún ti bẹ̀rẹ̀ ní ìsìn um ó jẹ́ tètè lọ́ọ́ ronúpìwàdà kó má bàa sáré sáré sáré ju kádàrá lọ advice tèmi fún ẹ nìyẹn o so ẹ̀yin èèyàn mi Queen Naomi àti kábíyèsí wọn ò lè jà wọn ò lè jà wọn ò lè túká nítorí pé ṣe mọ̀ pé every time ni mo máa ń sọ nínú fídíò mi pé àìgbẹ́ kábíyèsí ni Queen Naomi ọlọ́run yan Queen Naomi fún kábíyèsí ni ṣó ti yé yín ọlọ́run yàn wọ́n fúnra wọn ni kò sẹ́ni tó lè tú wọn ká kò sí èèyàn kankan láyé yìí tó lè tú wọn ká nítorí pé wọ́n ní nǹkan tí ọlọ́run bá ti so kí ẹnikẹ́ni má ṣe kí ẹkíni kó má ṣe yà wọ́n. Queen Naomi tó jẹ́ pé kò sí ìwà tẹ̀ ń wá tẹ̀ rí lọ́wọ́ wọn Wọn, wọ́n ò ní ìgbéraga, wọ́n kó gbogbo èèyàn mọ́ra, wọ́n, wọ́n, wọ́n, ìwà ìrẹ̀lẹ̀ wà nínú ayé wọn, ẹ́, ìtẹríba wà nínú ayé wọn. Wọ́n ń fàdúrà jagun fún kábíyèsí pẹ̀lú gbogbo àwọn ará ilé Ifẹ̀. Wọn ò fojú pa èèyàn kankan rẹ́. Ẹ wá sọ pé kí kábíyèsí a wá fi irú èèyàn, èèyàn báyẹn sílẹ̀, a wá lọ fẹ́ gbàǹtú ẹ̀yọ̀. Kò possible kò possible so ẹ̀yin èèyàn mi mo ní kí n wá fún yín ní update ní so gbogbo àwọn tó ń sọ kiri pé Queen Naomi ń sunkún kiri yẹn di aláìnà ẹ má dá wọn lóhùn ọlọ́run á wà pẹ̀lú wa ọ̀rọ̀ náà ti settle lágbára ọlọ́run good news la máa máa gbọ́ kò ní síjà kò ní sí ehm, wàhálà mọ́ ní àṣẹ ọlọ́run èmi ọmọ yín náà ni o Mashola Gist TV ẹ ṣé gan ni mo dúpẹ́ o etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o owó tẹ́ fi ń tẹ like subscribe àti share ọwọ́ yẹn kò ní kàn sálẹ̀ àpò ẹ subscribe sí fídíò mi o god bless you all please share this video like and subscribe thank you so much.